níṣẹ́ lọ̀rọ̀ máa dẹni orí yóò dilé lọ́jọ́ ẹtì tí í ṣe friday ọ̀sẹ̀ tá a wà nínú ẹ̀ yìí èèyàn ọjọ́ kẹtàlélógún oṣù kejì tá a wà yìí lágbègbè ọgbà tó wà níjọba àbílẹ̀ ìdàgbàsókè òjòdú ní ìpínlẹ̀ èkó nígbà tí àwọn haúsá àti àwọn yorùbá tí wọ́n dojú ìjà kọra wọn tí ẹ̀mí èèyàn méjì sùn tí ọ̀pọ̀ èèyàn farapa tí ọ̀pọ̀ dúkìá tó sì tó bàjẹ́ ǹjẹ́ báwo ni ìṣẹ̀lẹ̀ ṣe ṣẹlẹ̀ tẹlifíṣàn yorùbá tù tó máa ṣàbẹ̀wò sí agbègbè ọgbà ní ìpínlẹ̀ èkó bẹ́ẹ̀ làwọn tí ìṣẹ̀lẹ̀ náà ṣojú wọn wọ́n máa ṣàlàyé bó ṣe ṣẹlẹ̀ fún wa alẹ́ ọjọ́bọ̀ ìyẹn ọjọ́ tọ́ọ̀sì ọ̀sẹ̀ yìí iná mà ní wàhálà náà bẹ̀rẹ̀ a gbọ́ wípé nítorí pé àwọn ọlọ́pàá wọ́n máa ń lo mọ́tò kórópè ìyẹn bọ́ọ̀sì kékeré láti fi máa kó àwọn ọlọ́pàá kiri èló mà jẹ́ kí àwọn haúsá ọlọ́kadà tí wọ́n ti kóra wọn jọ ní agbègbè ọgbà wípé àwọn yóò sì gbẹ̀san lára àwọn ọlọ́pàá tí wọ́n kó àwọn náà bí wọ́n ṣe wá rí mọ́tò kórópè kan tó ń bọ̀ ní alẹ́ pátápátá bí nǹkan bíi aago mọ́kànlá alẹ́ ọjọ́ tóòsì iná láwọn ọlọ́kadà náà kóra wọn jọ tí wọ́n rò pé àwọn ọlọ́pàá ló ti rí láti wáá kó àwọn tó sì lọ́ọ́ fẹ́ kọlù wọ́n àsìkò tí àwọn ọlọ́kadà haúsá tó yabo mọ́tò kórópè náà lérò wípé àwọn ọlọ́pàá ló wà nú ẹ̀ nọ́mà ni ọmọ yorùbá kan tó ń wa mọ́tò náà tó fi ń kó ìròyìn abiodun hasan ẹni ọdún mẹ́rìndínlógójì thirty six years of age ó mà jáde nínú kórópè náà tó sì ń fi ìbínú bá àwọn haúsá náà sọ̀rọ̀ pé kí ló nígbà tí àwọn ọmọ yorùbá pàápàá àwọn dẹ́rẹ́bà kórópè ẹgbẹ́ abiodun hasan rí kó ti kú ni wọ́n máa sọ ìjà èdè ìjẹ́ lẹ́yàmẹ̀yà tẹ́bílẹ̀ sí ni máa wá àwọn haúsá kiri tí wọ́n sì ń kọlù wọ́n nínú ìjọ gbòdìyàn yìí ẹ̀mí èèyàn méjì ló bá ìṣẹ̀lẹ̀ náà lọ bẹ́ẹ̀ lọ́pọ̀ dúkìá bàjẹ́ tí ọ̀pọ̀ èèyàn sì farapa níṣe ni ọ̀rọ̀ di bí ò lọ pé ò yàgò lọ́nà lágbègbè ọgbà pàápàá agbègbè ọjà olúwọlé market tí ìjà náà ti ṣẹlẹ̀ tó sì di pé àwọn èèyàn kò lè jáde pàtẹ tó ń kálukú ń sá àsálà fún ẹ̀mí ààrẹ nígbà tó ń fi ìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ èkó ọ̀gbẹ́ni benjamin hundeyin ó ní àwọn ọlọ́pàá làwọn ọlọ́kadà náà rò pé wọ́n wà nínú kórópin náà tí wọ́n fi lọ pa abiodun hasan ṣùgbọ́n ó ní àwọn ti rí afurasí méjì mú o bẹ́ẹ̀ ló dárúkọ àwọn afurasí náà gẹ́gẹ́ bíi nura seidu àti yusuf abubakar.